àwọn bàbá wa gbà ansarudin bọ́lá wọn bá fi irú wọn sí irú ìlú àrò yìí ẹ̀rù dọ́kà ansarudin ti ń bá a bọ̀ ẹgbẹ́ tí ó pẹ́tà ansarudin bá wò á kéde kò sì ní í dé. ẹ wùjọ bàbá ẹ wùjọ tẹ̀ ti ń bá a bọ̀ àánú ọlọ́wọ́n ọmọ wà pẹ̀lú yìí àmójútó ọlọ́wọ́n ọmọ ogun abẹ̀mí àfẹ́rẹ́yìn ọlọ́wọ́n ọmọ ogun abẹ̀mí. àmín. ìkẹ́ ọlọ́wọ́n ọmọ ogun abẹ̀mí. àmín. ìkẹ́ ọlọ́wọ́n ọmọ ogun abẹ̀mí. àmín. ẹ bá ń sábì kẹ́ pariwo lẹ́ẹ̀kan náà. bàbá wa ìdókòó dáadáa ẹ má bínú akéré púpọ̀ lọ́jọ́ eré láti ṣàdúrà fún yín. àmọ́ sẹ́rí kí ni tá a mú dání olùsìn kì í máa jẹ́ ìwúrí yàn fún ìwé ìmúra ní ní ìṣèyá ọmọ sọ̀rọ̀ náà ọgọ̀ gan ní ẹ má bínú ọmọ èké ni wa. yàgò kọ́lì wàrà bí ojú òdìlẹ̀ àwòlíyà ìbí ha. ma bí. máa ra ìlà wáyé. la ilaha àbí èèyàn òun wà lọ́rin nígbà ọlọ́run ọba ń ṣe ẹni tó wá wá dà ìlà kọ́lọ́ bá bẹ́ẹ̀ ṣe kan yóò ṣe nìyí agbẹ́sìn ga ló wá wá ọwọ́ adé wọ́n kàn ń bọ̀ mo rò pé wọ́n sọ fún agbẹ́sìn ga pé òun sì fẹ́ lọ́dọ̀ àfa Buhari wọ́n ládùúgbò yìí wọ́n pé à agbẹ́sìn ga wá sọ pé bẹ́ẹ̀ bá ti róhùn ẹ̀ tẹ́lẹ̀ àfa Buhari èmi sì jókòó lẹ́sẹ̀ mọ́sálásí pẹ̀lú jàdàbíà wọ́n bá ń bọ̀ bó ṣe yà mí labá dì mara wa lọ́wọ́ ìdìbò tì mí ẹ̀ ń bọ́ yàrá o pẹ̀lú àṣeyọrọ ó lóun ló sì wá ìmáàmù náà wà ní lọ́wọ́ tún wò ìmáàmù ẹ kéré púpọ̀ ọlọ́run ní kẹ́kọ̀ọ́ pa yín. amiina. ẹ dàgbà bẹ́ẹ̀ bá dàgbà ẹ tún wá darúgbó bẹ́ẹ̀ bá darúgbó ẹ tún wá di kùjẹ́kùjẹ́. amiina. ọlọ́run ti ṣe yín nù a ah, jókòó lẹ̀ jókòó lẹ̀ bàbá wa ìmọ̀ọ́mọ́ àgbà fún gbogbo òlú ìlàrò lẹ́yìn wọn lọ́kànba lẹ́yìn chiefman ìmọ̀ọ́mọ́ àgbà lẹ́yìn wọn ní kọba ìlú. bàbá wa ìmọ̀ọ́mọ́ àgbà fún gbogbo mẹ́rẹ̀ẹ̀rin ìlàrò ọlọ́ba ṣe bàbá náà pẹ̀lẹ́pẹ̀lẹ́. ọlọ́mọdé ọtí bàbá wa ìmọ̀ọ́mọ́ àgbà fún ìlú ọlọ́run má sì pa wọn lẹ́kún má sì dọ̀rọ̀ bàbá wa ìmọ̀ mú àgbà fúlù làwọn ọlọ́mọ dàrú àdàgbàlagbà yòówó kọ́wọ́ ọlọ́mọ fi sínú ọ̀rọ̀ bàbá wa ìmọ̀ mú àgbà fúlù làwọn ẹni bá jọmọ àlàró ẹni àmì ọdún bẹ́ẹ̀ ọba àlàró ọlọ́mọba wa sàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́mọjọba náà jẹ tán. àmín. gbogbo ọba tó bá jẹ tán ìran rẹ̀ ò ní jọba mọ́ ọba aláàrú tòní ọlọ́mọdé ọ̀jẹ̀ tán. àmín. ìwà tó bá sì wùtọ́ ni pé àfẹ́ mọ́ èyí tá a di kọ́ máa lọ ní àmọ́ súnlé náà ni ìwà fi kí wọ́n yọ òun ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ fọ́ba aláàrú. àmín. ẹ̀yin àgbàlagbà nùnú lọ́kùnrin ẹ̀yin àgbàlagbà anúlù lóbìnrin ẹ̀yin àgbàlagbà ẹlẹ́ẹ̀kejì àwọn àjẹnù gbogbo yín la kí ọlọ́run ó ṣàánú yín ó ṣàánú àwa ni. àmín. àwọn ọmọ yóò jẹ èèyàn. àmín. ojú rẹ tẹ́ ẹ̀ fi ń wò mí mu náà wọ́n máa fi wá àwọn ọmọ yín àmín. ọlọ́run ó ti ṣe. àmín. àwọn àfáà àwọn ará yóòrùn àwọn àfáà ní jẹ́ ará yóòrùn àwọn ẹlẹ́lọ́ bá bọ̀rọ̀ bá dàrú àwọn ẹlẹ́lọ́ bá bọ̀rọ̀ bá dáa àwọn ẹlẹ́lọ́ bá bọ̀rọ̀ bá mẹ́kún wá àwọn àfáà àwọn lè lọ́ọ́ bá ọ̀rọ̀ bá tún mẹ́rin wa àti ìbànújẹ́ àti ìdùnnú bí gbogbo ẹ̀ bá ń dé àwọn àfáà lè lọ́ọ́ bá àwọn àfáà wọ̀nyẹn wà pé lọ́ọ́ sì sàárà báyìí pé àwọn ọmọ wẹrẹ kí wọ́n jẹ nítorí ni ò tó rí mọ́ yóò sì rí bẹ́ẹ̀. gbogbo àfáà nílùú làró wọ́n kí wọ́n ẹ kú iṣẹ́ ọlọ́run o wá àtijọ́ yìí bá ṣe níyì tọ́lọ̀ bá fún yín ní one billion ládá báyà bá ṣe lọ́dọ̀ wa lọ́hùn yóò fún wa two hundred péré èwo ni ọmọ kéwú lọ́hùn èwo ni ọ̀dọ́ lọ́hùn mọ́ lọ́hùn. bàbá wa ìmáàmù Nawairuddin gbogbo yé wa nìyí bàbá wa ọlọ́run ọgbà àdúrà yín àṣírí yín ò ní tú. amina. ọlọ́run ní dààmú yín. ìbá nàzàlà ìbàlá òbí àrùn ní kọ́ọ̀mẹ́. فكان الصالحون بها تلاشى Our prestige club of Nigeria tẹ́ pè wá níyàrá ọba yìí dúpẹ́ lọ́dọ̀ lọ́n pọ̀ nǹkan Islam bíi ti rí ni ẹ tiẹ̀ dúpẹ́ bá ọ̀pá ìṣá nígbò míì èèyàn bíi hundred lójúkú rẹ̀ wọn ọ̀rọ̀ yìí mọ́ wọ́n sì ń bẹ́ ta wọ́n sì ń bẹ́ lé wọn sì wá. Ebenezer Obey nígbà tí ń kọrin gidi tẹ́ ẹ̀ mọ̀ pé orin ti fákáyé nísìnyí. ẹlòmíì kéwú àmọ́ kọ́ mọ́ kí mọ́ kọ́ rántí mọ́ ẹlòmíì ké kuranu rántí mọ́ tẹ́ bá bí àwọn hip hop ti kọ́ ọdún yóò fún ilé kọ̀ọ̀kan màjẹ̀ kan mú mi ìwọ gan wọ́n kọ́ mú. ìdá àdàzálà ìbàlá mo bí àwọn ìdíkọ̀ mẹ́. ẹyin prestige club of Nigeria mo kí púpọ̀ o ah, mo kí bẹ́ẹ̀ bá gbé pàṣẹ wa ta ló bí i bẹ́ẹ̀ bá dé màlá màlá yìí kọ̀ọ̀kan bí wa bẹ́ẹ̀ bá dé màlá wa tàbí òbí lẹ́yìn náà wọṣọ àfà aṣọ àpò ti pé ó ṣe ọlọ́run tó ojú ojú tó tóun ti bàjẹ́ láti jẹ láti jẹ di. fàdánà sọ́ọ̀lì hùnà bí àtàlàṣà. adé mọ́rí ìlọlọ́hùn ọlá àwọn tó ń wí ni àwọn bàbá wọ̀nyí ọlọ́run wò mọ́ lula. يشاء عظمهم وحاشا يعاتب من يجاورهم فحاشا àfa àwọn àgbà lórí àfa ẹ wò àfa náà lọkùnrin wa tẹ wò yìí ó yìí sọ rẹ dọmọ kí ó ń gbà torí wa dáa ìlà ìlà ìlà mo mo bí ọlọ́run fún ọ ọlá àfáà mi ọbẹ̀ tó bá ti jiná tánú ayé ni wọ́n bí ọmọ wa bù. amiina. mo bẹ ọlọ́run ọlá àfáà mi gbogbo bí wọ́n bá ti ta tẹ́ńtì àbùkù láyé ọlọ́run níjọ kọjá bẹ́ẹ̀ bìlẹ̀ ojúkú bẹ̀. amiina. ẹ lọ́wọ́ fẹ́ ká yé wọ́n dá kọ́mọ́ di ẹnu kó ṣe á ní. amiina gbogbo tó ń bá wọn fẹ́ lọ́wọ́ máa ṣe fún ọ. inú èèyàn mẹ́ta tá a nábì ní tó bá ṣàdúrà ọlọ́wọ́ gbọ́dọ̀ má gbà Buhari Musa jẹ́ kan bẹ̀ lónìí èmi yẹn e sọ́mọ́ aláàrú èyí padà lọ ìlú mi ni arábìnrin àkọ́kọ́ wọn onírìn àjò arábìnrin àdúrà tó bá ṣe ọlọ́wọ́ gbọ́dọ̀ arábìnrin ọlọ́wọ́ gbọ́dọ̀ má gbà ọwọ́ àkùwà tàníyàn rẹ lónìí àlejò ní ẹ wò lọ́dún sí àyè. àfàwà àgbà wàláyì ọ̀rọ̀ àhábà wa ayọ̀bá àti ma wàláyì làhàfíìm ọlá àfa mi wájú ọlọ́run o sì ní nàkàtà kó tó máa rí mi. owó ọmọ wa ká ọmọ lé mi. tó jẹ́ ní ìbúta ìbàdàn wọ́n lọ́kọ̀ ètò ìrọ̀ ìdẹ́lẹ̀ ìdẹ́lẹ̀ máa wá wo ojú ajé tó máa bí ìwọ ní sàdúrà kọ́ máa wá wo ojú ẹ̀ lọ́kàn rẹ̀. tùjẹ́ ní ibùkà ìbàlá wàlàkọ̀ ìtàkà ìlà. aláwọ̀ sẹ́bẹ̀ fún. wàsálàmà kàlímàlì kùmínà lè fún omi. wàlẹ́yìn ọláyà tó bí wọn náà ọ̀rọ̀ tó bí ọ ọlọ́run fi ọ̀sẹ̀ kó gẹ́rẹ́. wàzá dẹ́pà. ọmọ alẹ́kùn. rọ́bà náà. májídá. ọlọ́run ó kéré rẹ lójú ara rẹ ọmọ ìyá mi àmọ́ gbogbo bí ọba lọ ọlọ́run ó sì máa kàbára rẹ. wà á yàda kàlí kọ́dí mọ́ àlà ìdá wà á yàda kàlí kọ́dí mọ́ àlà ìdá ọmọ ìyá mi fọwọ́ ẹ̀ bọ́dún lọ́jọ́ kó. mo wà mo wà shocked àáfàá náà ni wọ́n ń pa àfẹ́ ẹgbẹ́ ìlé tó báyìí àwọn àáfàá wa ni àwọn ìsìn pọ́lẹ̀ ẹ èmi ò láìkí owó tó bá wọn wọn ò fẹ́ràn owó tó bá wọn wọn ò fẹ́ràn owó tó bá wọn ilé sábà gbowó tó bàjẹ́ àwọn olóòjẹ́ tó kú. ọ̀hún ayé ẹ̀dẹ́gbẹ̀rún kọ́dí. gbogbo yé wa. wà á yàda tẹlifọdì ọ̀hálà àwọn ọkùnrin ní kó wà fún ọmọ tá báwo bí wọn. wà á yàda dáadáa. amiina. ọlọ́run ó ti ṣe nù. àmín. prestige club of Nigeria ẹbí mi léèrè pé tẹ fẹ́ ká tọwọ́ bọ̀ yìí yóò bá gómìnà yín náà o n bá wa lọ tán tọwọ́ bá fáwọn olè tó wá sí gómìnà àbú wọn àmà làálí wọn kí ló wí. wàá jẹ

Fabulous ọ̀nà tí yín wá rí jágajàga jágajàga ní gbogbo ọ̀nà yín ọ̀kan kan lórí Abdulkareem ó Nàìjíríà jàgàjàgà ẹ wá ń lè kí ẹni tó lè ń jọ́nà àti kó lórí oyè nísìnyí ní wá ń bẹ Abdulkareem ni wá wọ Nàìjíríà wá tí ò sí dẹ́bi sí náà. àdìbò àdìbò fàbọ̀ kúlù lẹ́ ibi ṣiṣẹ́ báyìí ń pariwo owó báyìí ẹ wo iye billions ti ń kó kú látara àlù ni ẹ wá wọ̀ náà yín ẹ sì níjọba ẹ sì ní gọ́fúnà èyí ṣe tọ́nà yín wá rí báyìí níbo lọ lọ Ìláró ní ìlú tó gbajúmọ̀ ẹ wo bí Ìláró ti gbajúmọ̀ ẹ láwọn ọmọ tó ní owó ẹ láwọn ọmọ tó kàwé nílàró ní wọ́n ka ìwé orí wọn pé nílàró ní bàbá wa kábíyèsí wọn bẹ́ẹ̀nbẹ́ àti àdúrà wọn èyí ṣe tí wọn ò pé ìlú wa afẹ́kọ̀dùn rí. àdìsọ́ àjíbọ̀ fàkọ̀kúlù àjẹ́ ibi. gbogbo gómìnà ní kówó jẹ gómìnà tí nìkan ní òkówó jẹ. fàákọ́lé ti eré ẹ̀ e ti pé jù eré ẹ̀ pé ga. فحق الأراء ضاقت علي مذاهبي فحق الهوى ضاقت علي sínú ìjọba Nàìjíríà sínú síásà Nàìjíríà kẹ́yìn olóṣèlú tó gbádùn ayé kẹ́ ẹ tó lè ro kẹ́ ẹ tó lè rojú ilé ọlọ́run àfi kíkọ́ rúrùn ìsìlámù wà bẹ́ẹ̀. èrè wọn ta ní sanwó oṣù fún àwọn bàbá wọn ta ní sanwó oṣù àwọn bàbá wọn yìí wọ́n sin ọlọ́run èrí láyìí. èrè wọn gba sára ìlọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì. ẹ̀yin sínétọ̀ ọba ìwà adébẹ̀ ìyá ń jẹ ọmọ nàìjíríà ọ̀nà wa ọ̀dà omi ọ̀kárí iná bá bàtà lọ́gbọ̀n ṣẹ́jú odidi ọ̀sẹ̀ mẹ́ta lẹ́ẹ̀fi jìyà ọgbà sẹ́mínọ́ọ̀mù tẹ́ẹ̀nì ọ̀ní kò wá mọ́ ẹ̀rọ àwọn páwá òdì bí páwá sì sì di ẹni àwọn òtí ẹ̀ gbádùn. mẹ́sà àwọn ò gbádùn ẹ̀yin sínétọ̀sì wa bá débẹ̀ ètò yẹn kẹ́ wúlẹ̀ kẹ́ ẹ máa sunkún pé a ah, a ah, àwọn ọmọ ìyá wa àwọn tá àwọn tá aláàjẹ rírí mú náà nìyá ń jẹ yìí ẹ wo iye zẹmọdà a ah, ẹ wo iye kódà kọ́ ẹ kẹ́ ẹ máa sunkún ẹ̀yin sínétọ̀sì wa tá a rìn síkù ẹ wá sunkún mọ́tò. nígbà yẹn wá gba díìpù nísìnyí sẹ́ẹ̀fì fòó sáwọn yìí. ẹ níbi fò sọmọ ẹ fìrẹ lẹlẹ náà ni ẹ sáré wa àrí ara yín lẹ ń sá. mẹ́sà kò ń. ẹ gbà àwẹ̀ tiwa àwẹ̀ ara yín lẹ gbà. mẹ́sà kò ń. ẹ prestige club of Nigeria inú mi dùn pẹ̀lú tọ́pìkì yìí inú mi sì tún bá àwọn àgbàlagbà bẹ́ẹ̀ kálẹ̀ torí wọ́n lè gbé Land Rover ọ̀sẹ̀ díẹ̀ sí ìbùdókọ̀ aláì wọ́n jọ kú wa. abánimásá àkùrù ẹ̀dàkùn ẹ kí mo ṣe ọlọ́run kí n lọ. àwọn akúrẹ́rù ẹ wá sí wẹ́mú. ẹ wá pé màsà àkùlù. màsà àkùlù. ẹyin prestige club of Nigeria nílùú Lárò tẹ̀pọ̀ mọ́ Musa Amasa. kẹrẹ ni o. a ní ìtìsọ́ọ̀dì Nàìjíríà. ọ̀ya yọ̀ lọ́jẹ̀ a ní ìtìsọ́ọ̀dì Nàìjíríà. ẹni prestige tẹ̀pọ̀ mọ́ Musa kí lè bẹ́ kí n sọ. So nípa ètò ọrọ̀ ajé nàìjíríà. wàmà ni mansuru ní ìsìlámì fìhà. wàmà ni mansuru ní ìsìlámì fìhà. wọ́n sọ pé ìsìlá òfin sí ìlú kẹsàn-án. wàmà ni mansuru ní ìsìlámì fìhà. ojú wo ni ìsáàbù fi wò ìyàtọ̀ nàìjíríà. President Club of Nigeria ẹ eh, wá láti mú mi wá ní ẹ̀wé bí ti ń pa wá bá a lọ́sí nítù wọ́n wá ka oògùn fún wa for five days after five days tọ́ba kó o bá nù go and see adapta o. ẹ̀yin ìjọba wa ẹ wá lẹ ọ̀dọ̀ Ọlọ́run déjọ kìámà ẹ débẹ̀ àmọbìnrin Ọlọ́run lẹ bá pàdé torí bébélì bá ń fọ yín ẹ̀yin lọ dá mímu èrí ń fọ látàlíbà táwọn bàbá wa tán lóko yẹpẹ omi sí ọkọ mú kọ lọ tẹni tí wọn sì lọ lóòótọ́ wọn ńlọ sí pizza nù ó di Germany díẹ̀ lọ Germany ó Spain díẹ̀ lọ Spain ó England nítorí èrí ń fọ mi àwa tẹ̀ ń wá rúlù wa wá ń jìyà ìjọba Nàìjíríà àwa ń wá rúlù àwa rí dànù ìjọba nàìjíríà ọmọ nàìjíríà wá kú lọ síbítù nítorí twenty thousand tó kù tó wọ́n ìsọpúrẹ́sọ̀n ó bímọ. àwọn ẹ̀ ti ń sèwú ẹ bá wá déwájú àwọn tí ń tọ́ ní gbogbo ọmọ nàìjíríà tó lówó tẹ̀ sáánú ẹ̀yin náà pàdé ọlọ́run bí òtí ṣe dáa ní kìí ṣètè kí wọ́n wí tó fi bá ní di owó lọ́wọ́ ju èyí ní wíìlì bíi dán láwọn kì í ó yà ṣe kí ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àwọn àbí ó gbò ní وما المنصور الإسلامي فيها ṣé láti máa ṣe nù. àwọn bàbá wa pírẹsidẹ́ǹtì ẹ̀ pírẹsidẹ́ǹtì lọ́wọ́ Nàìjíríà ẹ̀ ń yẹ dá ọ̀rọ̀ lẹ̀ o. àwọn bàbá Jagaban ọlọ́run kọ́ sàánú yẹn ni wàláyé bàbá kẹlọ fi bàbá kẹlọ fi rí ibu wọ́n lọ fi bàbá kẹlọ wọ́n kẹlọ ọ̀rọ̀ olùsàtọ́wà ni. wọ́n ti fínísì nàìjíríà kí bàbá Tinubu tó dé wọ́n ti bà ayé nàìjíríà jẹ́ kí bàbá Tinubu tó dé nàìjíríà is in coma kí bàbá Tinubu tó dé nàìjíríà tó wá ní sóòkì gbogbo apá àtẹsẹ̀ ní sóòdì mú sí kí nàìjíríà bẹ́ẹ̀ lọ ìgbà wọn ni bàbá wa dé bàbá gbọ́n bàbá wa bá wọn dé pé ẹ wọ́n lọ gbogbo tó ń tọ́ bàjẹ́ kí n mo lè túnṣe bẹ́ẹ̀ nísìn ẹ mú kí n máa sọ̀rọ̀ fún wọn tí ó máa dùn mọ́ wọn ni bàbá wa lọ wá àwọn ọ̀rọ̀ tútù ẹ fọ́ ọkọ balẹ̀ a máa gbé wálẹ̀ kí lè gbé wálẹ̀ gbogbo ní gbogbo ẹgbẹ́ sílẹ̀ tó yẹ a fi ọkọ̀ jọba ni sẹ́rílẹ̀-èdè ni sẹ́rílẹ̀-èdè ni bàbá ṣe wàhálà lórí ọmọ ọ̀pàlẹ̀ yunifásitì ọ̀lọ́ gbogbo ẹ̀ ó sì jọba ó sì gbogbo ẹ̀ ìwà wà márùwà nítorí àtijẹ́ èló ni ìyá fẹ́ benefit lára márùwà installment èló bàbá fẹ́ benefit lára márùwà installment ni kó yọ tiẹ̀ kó dájọ́ kó ìjọba nàìjíríà ìjọ àlìkí àmọ́ ẹ̀ gbogbo ìjọba àwọn òyìnbó àwọn white ọlọ́wọ́ jọ da fún wọn wọn kọjá lọ́wọ́jú ọlọ́ba yìí tọ́wọ́ kan àwọn ìjọba àwọn ọlọ́wọ́ pè é wá ó ṣe dáadáa àwọn òkè òun kò ní ọlọ́run dọ̀bálẹ̀ malaika ẹ fún ní two hundred lashes wọ́n nà ní abáná àtọ́tọ́ fọwọ́ rà àtọ́tọ́ tù ọlọ́run àni má lọ́wọ́ àtẹ́ bí ó ti ṣèjọba àwọn òyìnbó nù báwo malaika wá ní àwọn mọ̀lẹ́kọ̀ máa yọjú sáwà àwa lọ àwọn nàìjíríà sànàbùrùbù lápọ̀n àyíwá sàkọ̀lá ni ọlọ́run mọ̀ gbàgbé yìí òun bọ̀ torí pé ẹ̀yìn ìyàwó èdè gan wọ́n máa ń mọ̀ sóòlì ìsìlámì fi mo ti fẹ́ kí mo ṣe ọlọ́run yìí. pé lẹ́ẹ̀kẹ́sì. ẹ̀jẹ̀ á máa mọ àwọn tó bá dé o torí bàbá torí bàbá pọ̀ àpò wọn. sókòtò nù. ẹlẹ́kùnrin jẹ́ bẹ́ẹ̀ ní ọlọ́wà. ẹ ẹ wí dáadáa. pariwo ọlọ́run kó pé èmi nì. àwọn prestige club of Nigeria wọ́n dá nǹkan lẹ̀ wọ́n dá nǹkan lẹ̀ inú àmì ọlọ́run kan lògógó ìjọ kan ló lò pa ah, dáìlà ògógó ti lo sáà kan lọ ó ti rí ó dàbí ìgbálẹ̀ kálukú wa fẹ́ yé yé ẹ eléyìí pé ó kó kínní ni tọ̀hún pé àmọ́ tó kó ogogo ẹ ọwọ́ mi ti kó sí lọ́wọ́ kóró. ogogo wa kúrò àmọ́ ti rí ọlọ́rin lánàá wa kán lè pọn ní ìlú òkùnkùn la wọ̀ yìí inú rẹ̀ ọmọ ọdún àwọn ọ̀rẹ́gbà ni ọmọ ọdún ìjọ náà tọ́lọ́ ń bá náà òde àṣẹ yóò borí ẹ̀bí tàbí ẹ̀bí àyùbá náà nìyẹn òkòkò wà kù kìrìkìrì ọmọ adama wa ń jìn sọ oko èkìní ẹ ọ ẹ ṣe kìíní ni ọlọ́run wọ ọmọ adama wa rẹ̀ ń jẹ́ ọ̀nà pé à èmi mo bí ká èmi náà ní ìsìn gbogbo nígbà ọ̀ya tí ń rìn náà kábíyú sáwọn òkè oko nǹkan ni oko nǹkan ni eléyìí kókó èdè ni eléyìí gbé dáná obìnrin ló ti kó eléyìí bá bọ̀ jẹ nǹkan ni eléyìí gbé wọ́n fún ní nǹkan ni òkòkò wa kì í kí n dà á wọ ọlọ́run àtọ́lọ́run wo ọlọ́run wo òwò wọn àjẹ́ kó ti ṣe àyíwá mo ṣe rẹ̀ nígbà yá lóhùn tó ń kí oníwọ̀ padà èèyàn náà nípa yìí ẹni ọba rọrùn ní lébò náà bẹ́ẹ̀ rọrùn kẹ mo ṣe ṣe ọlọ́run má gbà kẹkẹ bọ́ mọ́ ìyá mi lẹ́yìn ọlọ́run ọlọ́run ni ọgbà bọ́ ọba tó lè ṣe ọba tó lè má ṣe ọba tó lè pa ọlẹ́ ó lè rẹ̀ ọlẹ́ ó lè fọmọ rẹ̀ ó ní láyé lè pé ọmọ ìjẹ wọn ma gbogbo ẹ̀rọ ọ̀hún ṣe èyí tí ọ̀dà tí ọlọ́run ọwọ́ àmútẹ̀síbá rẹ ọlọ́run eléyìí ọ̀tẹ̀ mi lọ́rùn ọmọ wa pè olùkọ́ tẹ́nìkan gbọdọ̀ bá jẹ́ ọlọ́run ni wàhálà ẹ̀ máa rí ẹ abdul wahabi ọlọ́run ni abdulrazaku ẹ̀jẹ̀ ń bá jẹ́ máa jẹ́ abdulrazaki ọlọ́run ni alikabiru ẹ̀jẹ̀ ń bá jẹ́ máa jẹ́ abdulrazaki àmọ́ wá ní kàtí ọ̀sẹ̀ tó gbọdọ̀ jẹ́. ni wọ́n pe àyà tó yé ba asúná ì. yá amẹ́nu hu wọ̀wọ̀ wàmẹ́lá yusamẹ́ dáàrí kárí ẹ̀sùn ìlàhù. àyà tó yé ba asúná ì yá amẹ́nu wọ̀wọ̀ léwu ọlọ́run lọ́wọ́. wà á máa ń lá yusa máa dhalika ismu ìlàhù. ọlọ́run wọlé ọlọ́run tá à kì lọ́wọ́ yìí gbogbo tó tara òdòdó jáde ọlọ́run jáde wọ́n dá ju tòdòdó lọ. ayé ahasana la ọsọ fi ya sànà sànà. ọlọ́run wọ lọ́wọ́ kọ ọlọ́run tá a fi ń kí ọlọ́run lọ́wọ́ yìí gbogbo tọ́lọ́run ṣe fún ògògó tọ́ba wo bẹ̀ báyìí kò ní bá ẹkún bẹ̀. wàyà bọ̀ húsìnà àmàlà àná màbẹ̀ húsìnà o. ẹni tó hàn ní kò kéré nú ayé mọ bí ọlọ́run gbogbo kìkì tiẹ̀ gbogbo yíyà tiẹ̀ gbogbo ráyé wà á tògògó píntín ní kórìínú táwọn ọmọ ẹ̀tọ́ bá bí. wọ́n lọ wàlláhu fi sàmà. olùdó fún ọkọ balẹ̀ ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fún ọ. wàlláhu ma àlá fana wa àṣìyà o. ẹ̀yin lárò yàtí bù wáyà lù kúlàmà kúrúra sínú mìíràrà wàtẹ̀rìtàwó nùwó zọ̀ǹbẹ̀zẹ̀kẹ̀rà. Ah, ọlọ́run ọlọ́run kò kọ́. kúlámà kúrìrà sí o. ọjọ́ orí tó dé wọn adékúnmá bí wọ́n wà pé ẹ lọ́mùgbà kan tíyàwó rẹ fi kọ́ka fún ọlọ́mọ wa. kí ló lóun rí ìsàárẹ̀ kúlójú oorun ni bẹ́ẹ̀ náà ní rí màálù wọn wà pé èyí tá à ń yíbọ̀ látàrọ̀ lọ́wọ́ máa sẹ́yìn ìgbà kan ọ̀nà pátákó ajé ọgbẹ wá fọ̀ nínú omi tó ń èrò kà fún wa ìbẹ̀rẹ̀ kọ́ ọ̀dà tó wá fọ̀ sí. ó ọ̀dà ويهلو كلما قرر اسمه ẹ̀yin àrò bẹ́ẹ̀ ti dákẹ́ díẹ̀ yìí inú mi sì dùn ẹ̀ ní tí máa pe ọlọ́run tó fi máa da inú. yàrá wọ́tẹ̀rì táwọn nà fún sóbìdì kìrọ̀ o. ọ̀rọ̀ tá à bá lọ òun ni tẹ́ béèrè pé kí n wá tírìtì fún yín. àwa bá a lórí bàbá wa pírẹsidẹ́ǹtì wa bẹ́ẹ̀ la lọ́jà ń sọ fún yín pé tọ́pìkì tẹ́ fún mi o yóò ta bá gómìnà yín yóò ta bá gómìnà tèmi náà yóò ta bá president yóò ta bá senator yóò ta bá minister yóò ta bá chairman local government kọ́lá yóò ta bá commissioner torí gbogbo wọn wọn parapọ̀ wọn bà Nàìjíríà jẹ́ débi orí yìí èlò sálárì yìí wo ló tó ọkọ èlò sálárì rẹ èlò sálárì rẹ wo iye aago tọmọ rẹ dì mọ́wọ́ three hundred and forty six million ẹni bẹ lọ́wọ́ ọmọ àwọn bàbá méjì bẹ́ẹ̀ làwọn bàbá ní o méjì bẹ́ẹ̀ lọ́mọ bàbá ní ní sọ̀ka yòókù ẹyọ kan mọ́ sọ ìwọ náà lọ́ọ́ bá rìsáàsì kọ́ ọ̀dà kọ́ ọmọ tí ń lò kọ́ wá dákọ̀ rich wash yóò gbé méjèèjì wá fún ọ ọ̀kan nu aago tí ọmọ bàbá ti ń lò three hundred and forty six million ẹ wá wòye pension àwọn àgbàlagbà wọ́n ṣiṣẹ́ rélùwé wọ́n ṣe báyìí wọn ò tí ì kú wọn ò ní pension gbà ìjọba nàìjíríà gbọ́dọ̀ yà sí ìjọba kìáma ẹ wòye hospital tó ti pa fúká kíkàlùkù ń dá tiẹ̀ lẹ̀ ilé yìí ń dá tiẹ̀ lẹ̀ àádọ́tọ̀ wọn náà máa ń dá tiwọn lẹ̀ bí nǹkan bá wá sí wọn tẹ bá lẹ́yìn lọ tìjọba wọn wàá dàbẹ́ tì í sí tiwọn wọn ti rí pé tìjọba ò ní rárí mọ́ wọ́n làwọn lọ. ẹni prestige club of Nigeria mo kì í púpọ̀ n kù bí thirty five minutes tí n fi gbé kínní yìí lẹ̀. ìtìsọ́dún nàìjíríà kò hàn ọrọ̀ ajé nàìjíríà kọ̀bí ó burẹ́wà. قد كنا في سفينة الأمراء ẹ̀rẹ̀ kọ́dọ̀mì nàìjíríà àwọn ọmọ ghana àwọn ni wọ́n kún bàtà fún wa tẹ́lẹ̀ bọ́ọ̀ bá ti gbọ́ pòpòpò lẹ́kùnlé rẹ̀ ọmọ ghana ni ẹ lọ́ọ́ lu wọn nísìn ọbẹ̀ ta nàìjíríà alọ alọ se wá sí bẹ́ẹ̀ ilé tí wọ́n kó wa sí apartment tó fáyìn tí wọ́n fi mí sí nínú wa à èmi wá sí ẹ̀yẹ mọ́tìmọ́tì wọ́n ti ṣe lọ́dọ̀ wọn náà wọ́n ṣe níyì bàbá tó kó wa sí ní à bẹ́ẹ̀ kọ́ o òun ó pè wọ́n nísìnyí bàbá yẹn ń pè wọ́n ń mu tíì lọ́wọ́ nígbà tí ètò ìṣẹ́jú mẹ́sàn-án àánú ìpàdé pápá àpáwọ́ lókè wọ́n ṣe náà tí mo fi wá lọ́jọ́ mẹ́fà olùtókù iná ọ̀sẹ́jú ẹ̀rọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ fún àwọn tí àwọn tẹ ta náà wá fún ẹ fún wọn ló kọ ẹ ṣe ó kọ fún wọn bí wọn ti ṣe ó kọ fún nàìjíríà tá à ń jìyà lọ́wọ́ nìyí nàìjíríà ìyà ń jẹ ẹ wá ṣe ó kọ fáwọn tí tó ń tọ́jú náà wá ẹ náà power holding làá bá gbára mu ọ̀sọ́ rẹ̀ kọ́ tán. ètò ìsọnù nàìjíríà ó kù rẹwà. kọ̀dí kọ́ńdà fi sàfínàtì ní umá. ọmọ nàìjíríà à ń bẹ nínú ọkọ̀ àwọn aláṣẹ wa. wàlá nàdìrí ilẹ̀ nàdàbò. àwọn bẹ nínú ọkọ̀ ni àwọn ìjọba wa ń wà wá lọ níbo wọ́n wá ń wà wá lọ kò yí ọmọ nàìjíríà. ilẹ̀ bíi màtí àwọn ilẹ̀ àzáàbì. ìjọba nàìjíríà ṣé bí ìdẹ̀ra lẹ́ ń ti ọmọ nàìjíríà lọ ni àbí bí ìyà. ìlẹ́lì jìnnà àwọn lìfàkìrì. ṣé ibi tọ́mọ nàìjíríà ó ti máa tọ́ ọ́ bá kò tí ó máa rówó náà lẹ̀ ń wakọ̀ nàìjíríà lọ́nà yàrá ibi tá a ti máa bá rà. ilé yusiri àwọn ilé àwọn siri. ṣé ibi ìlera lẹ́ ń dúráìfù ọkọ̀ nàìjíríà lọ́nà yàtọ̀ ọmọ nàìjíríà tẹ kónú ẹ̀ àbí ibi ìdẹ̀kù. àṣìyá sẹ́tù khairu. òṣèlú dáa àṣìyá sẹ́tù khairu òṣèlú dáa púpọ̀. máa dá máa kọ̀ lónà ìsìlámù fi hàn báwo ló ti ṣe dáa máa dáa máa kọ́ ọ́nù lórí Islam fi hàn àfàgbà ọ̀rẹ́ mi bàbá wa náà ẹrù e, ẹ̀rí bá ń tá a gbọ́ lẹ́nu yín mu máa dáa máa kọ́ ọ́nù lórí Islam fi hàn lópin ìgbà tí òfin ìsìláàmù bá wà lára òṣèlú òṣèlú dáa àmọ́ kò sí lára yìí kò sí láyè erílẹ̀-èdè tọmọ nàìjíríà ti ń tọrọ báárà erílẹ̀ tọmọ nàìjíríà la ilaha illallah ti ń ṣiṣẹ́ tí ò kó ṣe níbẹ̀rẹ̀ nìkan wá fi báàfù di owó fọlọ́mù sílẹ̀ dè wọ́n wá fi báàfù di wọ́n á ń pe oṣẹ́ ọlọ́run òbọ̀dú mi jẹ́ ni wọ́n á mú wáyé tọ́mọ̀ wá wí kankan mọ́ òbọ̀dú mi jẹ́ tó kọ́ wá bá rẹ̀ lẹ́yìn. Oh, ojú ẹ tó ti tó ti fọ́ tó ti bàjẹ́ láti jẹ nìyá. a sì ẹsẹ̀ tó fa irọ́. ọmọ nàìjíríà òṣèlú dàgà òṣèlú dùn torí ẹrù lè jà mbẹ ẹrù owó jí mbẹ ẹ sì para níbẹ̀. mọ́dà màkànún islam fi hàn. òṣèlú dàgà tó bá lófin islam nínú. Kandara ti nàìjíríà. wọ́n ti bá ti nàìjíríà jẹ́ bọ́ọ̀ bá gbọ́ gbogbo ẹ̀ ọ́ sáà gbọ́ nàìjíríà ní tí wọ́n wí kó tó kan nàìjíríà ni pé wọ́n ti pa ní nàìjíríà. wàkàsára ti nàìjíríà. àwọn aṣáájú wa wọ́n ti ohun kásàrà ẹ̀yìn afárẹ̀ dògbò wọ́n ti ohun nàìjíríà. fasara ti màṣíhóró bí humara ìtùgíyà. wọ́n ti wá wò pé kò sí erílẹ̀-èdè kan tí tọ́ọ̀gì rúùlù wọn ìlà nàìjíríà àtọ́ọ̀gì lákójọ. àti ọ̀làánú nígbà rolling rolling of Ghana nígbà tó kú òní oyè tó lò tán àwọn ìlú tó wá ní ah, àwọn tó fẹ́ kọ́ padà amúlẹ́nì kì í jẹ́ kí yóò fẹ́ kọ́ bá sàwọn tí wọ́n á ní èkútọ̀ ẹ jẹ́ kí n try sí i yóò pè é lẹ́ẹ̀kẹta ó lè. ẹlòmíín ṣe ìjọba ọdún mẹ́jọ kọ̀rọ́nà ṣe dé lu ẹ̀ kó ṣe ọ̀nà kó ṣe tòmí àlà bàbá tiẹ̀ ń ṣèpèlè ọ̀n gbogbo ibi tó bá kù tó ọ̀sọ́wọ́ sí ẹ bá wọn àlùrè èsì wọn ṣàdúrà fún ọ pé a ìpè olè mú o ọlọ́wọ́ jọ dá fún nígbà tó ṣèjọba wọn ló ṣe ọ̀nà wa tó ṣe báyìí o tó ṣọ̀nà ìlú yìí àwọn aráàlú ń ṣépè àwọn àtìẹ́ náà wọ́n ń ṣépè ṣe pé ọ̀rọ̀ ọlọ́run ọ̀ lẹ́wọ̀n káàlẹ́ báhùrù mi dáadáa lè kẹ́ máa tẹ̀rẹ̀ bí ẹ̀wòrú òkun ẹ̀wòrú ọ̀sà for example tí wọ́n bá jẹ́ tàdáà tí wọ́n bá jẹ́ ink kẹ́ ẹ̀ máa wá fi kọ ọ̀rọ̀ ọlọ́run lànàfidàlì báhárù kọ́bìlà àǹtàǹfàdà kàlímà tó rọ́ọ̀bì. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم òtúrí bísímìláì wí gbogbo orin lọ ha èmi ọmọ ajínigbà máa ń tẹ̀lé alábàámi ìyá fọ́tò eré ẹ lọ́dọ̀ àwọn fọ́tò wọn lọ yá àbí wọ́n ń sí ẹ. قل لو كان البحر مدادا لكلمات ربي ẹgbọ́n kan ẹgbọ́n ọlọ́run wọ́n bá ṣe pé ibùdó ọwọ́ àdìtàdá ẹ wá fi ń kọ ọ̀rọ̀ ìmí ọlọ́run. lánàfídà ìbáhárù kọbùlà àwọn tó ń máa tọrọ bí. ibùdó ni ọgbẹ́ alájà hasan olùkó ẹwọ náà ó ní tẹ ẹ bá kó ibùdó jọ tẹ bá fẹ́ ọ̀rọ̀ èmi Ọlọ́run tí sọ ẹ wá ń kọ ẹ ń kọ òkun ọgbẹ ọ̀sà ọgbẹ kí ló wà á ṣe. lọ́nà fìdàlì báhárù kọbùlà àǹtàn fàdákàlìmà tòrọ bí. wàlá ojì náà bí mi fún yìí má dáadáa. wàlá ojì náà bí mi fún yìí má dáadáa. méjèèjì bá tún gbẹ tán ẹ tún mú búrò mi wá ẹ wù gan. ẹ̀yàn máa láàrú ẹ gbàgbọ́ ló mú ṣe ìtafẹ́ fún wa ẹ gbogbo wa yìí a lè jẹ bá a jẹ kò sẹ́ni tí ó mú wa ìpolè bọ́ bẹ̀ wọ́n sì kí ara búrẹ́dì kí wọ́n nǹkan mi ẹnu tí ó kàn sẹ́yìn lẹ́nu pé ah, a ẹ̀rá ìyá ẹ̀rá àlàyé àlàyé kìí jẹ búrẹ́dì lẹ́yìn kí ẹ máa bú pé ìlú àlàyé yóò sùn ní ayé búrẹ́dì lọ́sàn-án gẹ́gẹ́ ọ̀sẹ̀ tí ó mú mi àmọ́ ọ̀wọ́ ọlọ́run ò já lè jẹ́ àwọn ìyàwó wa ó ti ṣe fáyìn tó ẹ̀yìn sì tún burú nínú ramadan ẹ̀yìn lòun lọ sàlátù nínú ramadan gbogbo tí ọ̀yẹ́ kó tún ṣe òun tún ṣe ojú ọkùnrin sì ni òlélí ọmọ àti òkú gbogbo òkú di gágágá bó o ti sọ pé ọ̀n dágbére fún kọ̀fẹ́ wù ọ́ níbi ọ̀dà ọlọ́mọ bàbá bàbá àtàkà sí àwa pé èyí ṣe ẹ wò mí ni. wàlá òjì ìdá bèmí fi má dáadáa. wàlá òjì ìdá bèmí fi má dáadáa. ọlọ́run padà kí ẹ tún wá múrò àwọn odò rè náà wá kí ẹ tún mú mi wá kí ẹ tún fi ṣe tàdá gbogbo ẹ̀ ní ọ̀gbẹ́ ọ̀rọ̀ ìní ọlọ́run ó kulẹ̀ tẹ̀gbọ́tà. ẹ̀yin Prestige Club of Nigeria àdúgbò yín púpọ̀ ní wá ń tírìtì iṣẹ́ tẹ́ ẹ rán mi kí ni bá ti ti sọ kíní yìí lẹ̀ fún mi. فصارت مشهور بأمراء تغياني ولمأمور dàjẹ́ náà ìjọba nàìjíríà àwọn ọmọ nàìjíríà tẹ̀ wá dàjẹ́ àwọn náà wá bẹ lórí ìṣesí wa níbẹ̀ nínú wa ti ń lona níjọ́ ti ti ń lona bọ̀ ọ̀sán tó bọ̀ yóò fi kọ́ lálẹ́ yọ yọ lásùbà ṣé bàbá Tinubu náà nù ṣé bàbá Tinubu nù ọ̀nkẹ́jú ọ̀fẹ́ sóògùn owó ọ̀rọ̀ táyàn mọ́nú oko ẹ̀ olùpa eré ẹ̀ náà lónìí ó sì gé eré ọ̀n lọ ṣé bàbá Tinubu náà nù oko rẹ̀ ti wọlé bámú bọ̀ wọ́n gbà tó ní ọwọ́ adìbẹ̀ ẹ̀ka níbi à mo ti gbọ́ kó máa wọ́n o ti wá sí ìròyìn tó kó wọlé o ti sí ìròyìn owó tó lù ọ̀hún ta fún wa lọ́wọ́n ṣé àbá Tinubu náà nù. wà náà nù wàlá àlẹ́ tì náà àwọn ọmọ nàìjíríà àwa náà ń bẹ lórí ìṣesí wa. wọ́n lè kọ́ ní kàrámúná lọ́hùn bí a ṣe yá yìí nàìjíríà ọlọ́run àṣì ayé wa ẹ̀yìn ìlàró àṣì orílẹ̀-èdè wọ̀ ni orílẹ̀-èdè ta láwọn aṣáájú tí wọ́n láàánú wa fi kún okó owó wa dé ẹnu tó yẹ ká máa béèrè lọ́wọ́ ìjọba nàìjíríà nísìnyí òun ni pé èé ṣe owó tàbá ṣàtẹ̀lé ẹgbàá kí ẹ bí ṣe emelefele ó rìtọ́nù four trillion naira four trillion naira ni emelefele rìtọ́nù ó rìtọ́nù ní ojú kò ki èyí tó rìtọ́nù ẹ̀ ẹ́ ṣe fi ṣe iná nàìjíríà ìjọba nàìjíríà nù ọlọ́run mọ́sẹ̀ èyí tẹ̀mẹ̀lẹ̀ fi eléyìí tọ́nu yìí ẹ wá pa àwọn nípa ẹ wá kí a ṣe tí náà wà òun ṣẹ́jú mọ́ láyé láyé wàá bí eh, kìnìún kan eh, eh, two point kìnìún kan billion ìní ẹ fún wa ní ètí gbọ́dọ̀ ẹ parí ẹ wọ́n parí ẹ ń gbowó ni àmọ́ bí ẹ ń kó sí sórílẹ̀-èdè mi ẹ̀yẹ lọ sáyẹn lọ dẹ́rù ẹ̀wù kí n ṣe sínétọ̀ ọdún mẹ́rin kan wá lọ ní ìyá láyé owó kan kó kówó jẹ fún ọ wá kan rí àwọn ọ̀la àánú èèyàn erí ni. ولقد كرمنا الله بأشياء في Nàìjíríà. irú ìjọba àdé àgbọn sáré mọ́ ni táwọn àdé àgbọn náà máa sọ ìjọba lórí orí mi kiri ẹ̀ àti pa wọ́n làwọn ń jìyà lọ́wọ́ yìí.